life. you, you. sí ọjọ́ ńlá kó balẹ̀ dáadáa. Please, I'm begging please, please, Olomi hold down. You and I are meant to be. Ìwọ lẹ́ni kejì mi. Ẹni takọ mọ́ mi látòdé ọ̀run. Iṣẹ́ ajé ló sọmọ nù bí òkò. Olomi please, lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ àjẹtàn. Iná ìfẹ́ o mo ní olè kú o. I'm on òjò.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 964. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Ẹ ṣáà rà máa lọ bẹ́ẹ̀. Kíkìnní ń gun yín lẹ́sẹ̀, ẹ máa para dàní. Kẹ́ni ti ṣó àbí òṣó? Máa wọ̀ rẹ̀. Kò tí ní ṣó, MP ní ṣó. Kò lè ṣó o ẹ ojú síra yín ó ti tó mọ́lẹ́ à ń lọ. àǹtí ẹ kọjú sí bíbá yìí fẹ́rẹ́fẹ́ action. ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. ẹ máa hà tiẹ̀ lọ́wọ́ ẹ ṣe ń lọ. Hmm. ẹ má nọwọ́ mi fẹ́ kẹ́ nọwọ́. tẹ́ bá tiẹ̀ náwó sẹ́nibọ̀dì ẹ̀ ń tẹ́ mú dání lẹ́ẹ̀mọ̀ náwó sí. ẹ ojú síra yín bẹ̀ yẹn ẹ má ti sọ̀wọ́ yẹn lẹ̀. ẹ dọwọ́ ọ̀tún wọn mú ẹ súnmọ́ wọn kẹ́ ẹ fà wá dọwọ́ ọ̀tún yẹn mú. Okay. Okay. ẹ má yẹ yín síbi àǹtí ẹ kàn máa fetí gbọ́ràn ni ẹ ní láti wo kámẹ́rà ẹ jẹ́ kó. àní ẹ má kọ̀yìn sí kámẹ́rà sẹ́ ẹ má dẹ̀ wo kámẹ́rà. ẹ̀hẹ́n o nìyẹn ẹ má tí ì sọkún bí àti ìmùsí yín yín o. ìjọba rìn lọ bẹ́ẹ̀ ẹ máa rìn lọ bẹ́ẹ̀ ẹ máa lọ ẹ máa lọ ẹ ti ń lọ sí ẹ wá sí left mi báyìí ẹhẹn ẹhẹn. ẹ lè dúró síbẹ̀ yẹn náà ó ti dá mẹ́ẹ̀ yẹn náà. bẹ́ẹ̀ ni mo délẹ̀ nìyẹn. Hmm, mo délẹ̀. kàn yín kámẹ́rà jù. nice one. Nice one, thank you. àǹtí ẹ̀ ń kẹ́yìn sí kámẹ́rà mi dẹ̀ láìkẹ́. ẹni ọmọnù tí yóò kó lórí bí lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ ààrẹ tán. wọn méjèèjì mú. bí action yẹn wọnú lọ. olólùfẹ́ mi ẹni àyànmọ́ mi ẹ̀yìn lójú mi máa mi kàn ìfẹ́ làkọjá òfin dájú ṣùgbọ́n láì ìfẹ́ àpàdà dájú. ibi tí kúnlẹ̀ wá yẹn má kúnlẹ̀ bẹ́ẹ̀ o. ìrètí ọjọ́ ìlà kó má lè dára please i'm begging please please olomi ó dàn you and I are meant to be ìwọ lẹ́ni kejì mi ẹni takọ mọ́ mi látòdé ọ̀run iṣẹ́ ajé ló sọmọnù bí òkú òkùnkùn ìmọ̀lẹ̀ àjẹgbọ̀n iná ìfẹ́ omo ní olè wó iná ìfẹ́ mo ní olè wó. ẹ yóò jíjí bí àǹtí. ẹni má sọ pa ẹ bá ń fọkàn wọn ẹ bá ń fọkàn rẹ. fẹ́ẹ̀mi ẹni àyànmọ́ ni ẹyin lójú mi máa mi kàn. Àpótí àfin mo mọ̀ dájú ṣùgbọ́n láìsówó ìdí àpadà dájú. Wọ́n kì í àtúntò ọjọ́ ọ̀la kó ba lè dára. Ẹgbẹ́ ọkọ̀ lè ti mú mẹ́rin. Ẹ bá mi jọ wọn ní ìjì mọ́. Ìbọ́lá. Pásímọ̀ ọ̀hún. Ẹ rọrùn. Ẹ fi owó yẹn.

ìfàkójá òfin mo mọ̀ dájú sowó ìfi àpadà dájú i'm working i'm working and fúrètí ọjọ́ ọ̀la kó ba lè dára please my baby please please olomi ó dàn you are meant to be ìwọ lẹ́ni kejì mi ẹni takọ mọ́ mi látòdé ọ̀run iṣẹ́ ajé ló sọ mọ́nu bí òkú pẹ̀lú. iná ìfẹ́ òun mo ní olè ooo iná ìfẹ́ mo ní olè ooo. àǹfààní wà fún ọ láti gbé ilé tó dáa tó fini lọ́kàn balẹ̀ tó dùn gbé kódà nílẹ̀ bàbá rẹ̀. adélérè olúṣẹ́gun mike òun ni orúkọ mi tí mo jẹ́ adarí iléeṣẹ́ aleri global concept níbi tí a ti ń báyàn ralẹ̀ tá a báyàn kọ́lé tó jẹ́ pé a ní block industry on our own tá fi ń develop property fún àwọn èèyàn tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀ tó jẹ́ kó fẹ́ ra block lọ́wọ́ wa ni kó fẹ́ ra sand ni and àwọn trucks tá fi ń deliver sand on our own tá fi ń deliver granite a ní àwọn offices wa sí. Si AGC Plaza opposite Awotan Central Mosque Apẹtẹ Ìbàdàn a dẹ̀ tún ní another office níbi tá a ti block industry wa náà sí Adeola Junction besides Adaba dumping yard ní Apẹtẹ Ìbàdàn AGC Plaza yẹn àpètàn ẹ̀ ni Aleri Global Concept Limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa níbi tá a ti ń talé tá a ti ń talé tá ń báyọ̀ kọ́lé tá a ti ń báyàn ra lẹ̀ tó dẹ̀ jẹ́ pé à ń fi òótọ́ ọdún ṣe òótọ́ ọdún tá a sì lò látọdún tá a ti wà nínú ẹnu iṣẹ́ yìí ló mú wa tayọ. ẹni tó bá mọ̀nà gan-an ni kó tẹ̀lé gbáyé ìfọ̀kànbalẹ̀ nílẹ̀ baba ńlá baba rẹ̀. ẹ ó yá ẹ máa bá mi ṣan lọ ẹ wọ ẹ wọ ẹ bá ṣan lọ street by street by street ẹ sínú kámẹ́rà bẹ́ẹ̀ yẹn báyìí báyìí báyìí ẹ sún wọlé sí ẹ wọlé dáadáa ẹ wọlé dáadáa ẹ wọlé si ẹ wá sí left mi báyìí left báyìí ẹhẹn ó yá ẹ máa ṣan lọ bẹ́ẹ̀ ẹ máa lọ straight bẹ́ẹ̀ ẹ máa ṣan lọ ní straight kì í ṣe ní lu ẹ máa lọ bẹ́ẹ̀ yẹn ẹ lọ sí ẹhẹn ẹ wọ bẹ́ẹ̀ ní wọgbó yẹn bẹ́ẹ̀ yẹn. ẹ dúró kẹ́ ṣe bẹ́ẹ̀ ní kó ti rẹ̀ yín. ẹ̀sùn wọnú yẹn díẹ̀. kò bẹ́ẹ̀ ó yá wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé máa ibẹ̀ ẹni tó ti rẹ̀. olólùfẹ́ ẹ ti rí wọn bẹ́ẹ̀ action. thank you ó yá jọ wá jókòó. and utterly please. pity one. You and I are meant to be. You will let me take me. And if I come on the you see, I get look Thank you. ẹ má ti dìde kó short ọ̀ǹtì tí tí director bá sọ pé court lẹ́ máa tó di tó mú dìé. olólùfẹ́ mi ẹni àjọmọ́ mi ẹni lójú mi máa ń bí kà ìfẹ́ làbójá òfin mọ̀dá. ọwọ́ yẹn ti pẹ́ jù lójú yín. ọlọ́ìṣòwò ìdí apádà dáadé i'm hustling working and pray kí ọjọ́ ìlà kó máa lè dáadáa. I'm begging. lẹ́ni kejì mi ẹni tako mọ́ mi la kò dé rọ̀ iṣẹ́ àjẹ́ ló sọ mọ́ nù bí òkò olómi bí lẹ́yìn òkùnkùn ìmọ̀lẹ̀ àgẹ̀tàn iná ìfẹ́ o mo ní o lè kó iná ìfẹ́ mo ní o lè kó. sari iná ìfẹ́ mo ní ibi last one ẹ bá mi lò ó fẹ́ dàbẹ́ pẹ́yìn lẹ́ pàtì síbẹ̀ ibi tó wọ́n sí ẹ̀ ń dín yẹn tí ẹnu mo fẹ́ kó dàbẹ́ pẹ́ yín lẹ ṣe kó dàbẹ́ pẹ́ ẹjọ́ sọ ẹ ti understand tó kọ́ sẹ́ndì ọ̀yà ọ̀rá bá mi play kó wá bá mi ọ̀yà ibi ọwọ́ ẹ̀yìn yẹn jọ̀ọ́ jọ̀ọ́ yóò bá mi bá mi play kó súnmọ́ bí ọwọ́ ẹ̀yìn yẹn ibi kó fẹ́ dàbẹ́ pẹ́ yín lẹ pààtì ẹ̀ mo nídìí ẹ̀ ẹ ti understand ọ̀yà ojú wọn ni ká máa wò ọ̀yà kẹ wá fi smile síbẹ̀ yẹn. Nice one. Now, see you later. Oh yeah, yeah. Oh yeah. Every ẹ yẹ jùsùn wọn ẹ Nice one. Nice one. Ẹ̀hẹ̀ òun nìyẹn. Oya, oya, oya play. Irọ́ irọ́. Ṣé o ti fẹ́ débẹ̀? Oya bá mi tọ́ náà ẹ sí mẹ́sà. Ẹ máa sọ̀rọ̀ yín lọ, ẹ máa sọ̀rọ̀ yín láǹtí rẹ́rìn ẹni àyànmọ́ mi ẹ̀yìn lójú mi máa mí kàn. ìfẹ́ la fọ́jà òfin ìmọ̀ dájú ṣùgbọ́n láì sówó ibi àpàdà dájú. and hustling working and kúrèsí ọjọ́ ọ̀la ó máa lè dára. please I'm begging please. no I'm begging olele. Oh, abẹ́gi please ọmọ èjì ẹ sàdálẹ̀ ó yá padà sẹ́yìn díẹ̀ padà sẹ́yìn ṣáyé tó máa ṣe bá ń bẹ gín please yẹn ẹ fi ọwọ́ kejì ẹ fi lé orí ọwọ́ wọn ẹ ti understand ọ̀yà. ẹ ní mọ kí ni ẹ ṣe ọ̀yà ẹ padà sẹ́yìn títí ẹ láti ẹ bá mi túmú ẹ ẹ bá mi túmú. ìfẹ́ làkọjá òfin ìmọ̀ dájú ṣùgbọ́n láìsọ bóòlù ìjà padà dájú. I'm hustling, working hard fún retí ọjọ́ ìlà kó máa lè dára. Please, I'm begging please, please, follow me order. You and I are meant to be. Ìwọ lẹ́ni kejì mi, ẹni bá pamọ́ mi látòdé ọ̀hún. Iṣẹ́ ajé ló sọmọ́nù bí yóò kó olórí òkùnkùn ìmọ̀lẹ̀ àgbẹ̀tàn iná ìfẹ́ ọmọ ní olè kó. iná ìfẹ́ mo ní olè kó. tọ́ntọ́n sí tọ́n sí tọ́n sí tọ́n sí dáadáa. ẹ pè ẹ pè. lọ́kì lọ́kì lọ́kì. ah lọ́kì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 ibẹ̀ lẹ́wà yìí máa subscribe sí subscribe subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.